orílẹ̀-èdè Yorùbá tí a mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Èyí ni ìwé tí ìránṣẹ́ Olódùmarè Mọ́dúpẹ́ Onítìrí Abíọ́lá Moa tí wọ́n kọ sí àwọn olórí ìlú káàkiri àgbáyé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù Èrèlé ẹgbàá ọdún lé márùndínlọ́gbọ̀n ìfitónilétí ní yàjóyàjó ẹ jọ̀wọ́ ẹ fi ìfarabalẹ̀ ka àkọsílẹ̀ ẹlẹ́rìí yìí kí ẹ kà á títí dé ìparí rẹ̀ ó dára kí ìjọba yín àti àwọn ènìyàn yín tí wọ́n sì jẹ́ ènìyàn gíga bákan náà ó dára kí wọ́n mọ òtítọ́ yìí ẹ má ṣe tẹ̀síwájú nínú ṣíṣe àtìlẹ́yìn fún nǹkan tí ó jẹ́ òfegè ẹ má sì ṣe tẹ̀síwájú nínú fífún ohun òfegè ní ìdánimọ̀ ohun òfegè yìí jẹ́ ètò adánilórírú tí àwọn amúnisìn ìlú gẹ̀ẹ́sì tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní nàìjíríà fún ìgbà pípẹ́ báyìí òun ni wọ́n ti gbé òfegè tí wọ́n pè ní nàìjíríà yìí tí wọ́n ti gbé sí iwájú àgbáyé pé orílẹ̀-èdè ni ó jẹ́ bẹ́ẹ̀ sì nìyí ohun tí wọ́n pè ní nàìjíríà yìí kì í ṣe orílẹ̀-èdè rárá rárá a kọ ìwé yìí sí yín ọlọ́lá jùlọ àsìkò ti tó kí a wá sọ òtítọ́ báyìí ètò fege tí àwọn ìlú amúnisìn tí a mọ̀ sí gẹ̀ẹ́sì ètò fege tí wọ́n kó jọ tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè rárá rárá kò sì lè jẹ́ orílẹ̀-èdè láéláé bẹ́ẹ̀ ni kò sì ní agbára ìṣàkóso ara ẹni kankan níwọ̀n ìgbà tí ó ti jẹ́ pé kì í tilẹ̀ ṣe orílẹ̀-èdè ohun tí nàìjíríà òun náà jẹ́ ni ó jẹ́ òfegè ètò àwọn gẹ̀ẹ́sì amúnisìn lásánlàsàn ni ó jẹ́ òfegè tí wọ́n ń pè ní nàìjíríà yìí èyí tí ó sì ti wá sí òpin àkójọpọ̀ rẹ̀ ní ẹgbàá ọdún lé mẹ́rìnlá òun náà ni ó sì pàpà ń dá ọ̀ràn ìpalára ìṣẹ̀rùbani àti ìgbésùmọ̀mí lórí ilẹ̀ àjogúnbá wa àwa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY bẹ́ẹ̀ sì rèé ilẹ̀ àjogúnbá wa yìí ilẹ̀ tí ó ní agbára ìṣàkóso ara ẹni ni ètò òfegè tí wọ́n ń pè ní nàìjíríà yìí tún ń jẹ gàba bákan náà sí orí ilẹ̀ àjogúnbá wa yìí ọlọ́lá jùlọ àkọ́sọ ọ̀rọ̀ ní ṣókí ọlọ́lá jùlọ kókó ìdí tí mo fi gbé ìwé àkọsílẹ̀ yìí wá sí iwájú yín ni pé láti fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ òtítọ́ ọ̀rọ̀ nípa ohun tí mo fẹ́ kí ẹ mọ̀ pé ó jẹ́ irọ́ pátápátá jùlọ àìṣòótọ́ tí àwọn amúnisìn ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n gbé sí iwájú àgbáyé bí ẹni pé òótọ́ ni èyí ni ní pípe nàìjíríà ní orílẹ̀-èdè níwájú àgbáyé tí wọ́n sì ń pọ́n nàìjíríà ọ̀hún léwé fún gbogbo àgbáyé pé orílẹ̀-èdè ni ṣùgbọ́n nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kò sì lè jẹ́ orílẹ̀-èdè láéláé títẹ̀síwájú nínú gbígbàgbọ́ nínú ọ̀nà òfegè yìí tí amúnisìn gbé kalẹ̀ yìí pé orílẹ̀-èdè ni nàìjíríà títẹ̀síwájú nínú gbígba irọ́ bẹ́ẹ̀ gbọ́ jẹ́ ìṣinilọ́nà púpọ̀ púpọ̀ ọlọ́lá jùlọ láti ẹgbàá ọdún lé méjìlélógún gbogbo àwọn àkọsílẹ̀ ìwé tí ó wà nípa jíjáde tí àwa ọmọ ìbílẹ̀ yorùbá jáde kúrò nínú nàìjíríà ni mo ti ń fi ránṣẹ́ sí yín láti ìgbà dé ìgbà bákan náà ni mo ti máa ń fi gbogbo nǹkan tó yín létí nípa bí jíjáde wa kúrò nínú nàìjíríà ṣe jẹ́ jíjáde àlàáfíà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìdojúkọ tí à ń rí ó ní mo máa ń fi ránṣẹ́ sí yín ṣùgbọ́n o nínú gbogbo ìdojúkọ àti ìpèníjà wọ̀nyí àwa ọmọ ìbílẹ̀ yorùbá kò fi ìgbà kankan kúrò nínú ìwà ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tí a fi ń ṣe ohun gbogbo tí à ń ṣe ọlọ́lá jùlọ jọ̀wọ́ kà ní ṣókí nípa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kí ẹ lè ní òye wípé àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti wà tí a sì ti ń gbé ìgbé ayé wa ní orí ilẹ̀ àjogúnbá wa kí ó tó di àkókò tí àwọn amúnisìn dé wá bá wa ní orí ilẹ̀ wa àti bákan náà a ti wà ní orí ilẹ̀ àjogúnbá wa yìí tipẹ́tipẹ́ kí ó tó di àsìkò tí àwọn gẹ̀ẹ́sì amúnisìn tí wọ́n fi kó ètò fege tí wọ́n pè ní nàìjíríà jọ ìfitónilétí ní ṣókí nípa bí orílẹ̀-èdè yorùbá ṣe jẹ́ èyí ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́run olódùmarè ni ó dá àwa ọmọ ìbílẹ̀ yorùbá láti ìgbà tètè kọ́ṣe ó dá wa ní ìran yorùbá ọlọ́run olódùmarè sì fi ògo rẹ̀ gbé wa sí orí ilẹ̀ àjogúnbá wa èyí tí àwọn ènìyàn mọ̀ sí ìṣàkóso yorùbá agbègbè ìṣàkóso yorùbá orílẹ̀-èdè yorùbá ilẹ̀ yorùbá tí a tún ti wá mọ̀ ní ìsinyìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwọn ọmọ ìbílẹ̀ yorùbá jẹ́ orílẹ̀-èdè tí ó jẹ́ ìran kan náà tí a sì jẹ́ gbòógì nínú orílẹ̀-èdè tí ibùgbé wa sì wà ní apá ìwọ̀ oòrùn áfíríkà lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá òun ni orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tí ó tuntun jùlọ ní ìwọ̀ oòrùn áfíríkà àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti wà tí a sì ti ń ṣe rere nínú ọlá nínú ọgbọ́n nínú ọrọ̀ ìtẹ̀síwájú ìdàgbàsókè àti nínú ìṣàkóso rere tí a sì ti ń gbé ní àwọn ìlú tí ó lajú gidi tí wọ́n jẹ́ ìlú ńláńlá àti àwọn ìlú tí ó fẹ̀ ní gidi tí àwọn ìlú náà sì ní ìpìlẹ̀ àkóso èyí tí ó rinlẹ̀ dáradára ó sì lé ní ẹgbàá ọdún tí a ti wà bẹ́ẹ̀ kí ó tó di àsìkò tí ìmúnisìn ti àwọn òyìnbó tí wọ́n múnisìn kí ó tó dé ìtàn fi hàn pé ní àtijọ́ àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣàkóso ìlú tí ó ní ìgbéga lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìṣàkóso ìlú ti ifẹ̀ ìṣàkóso ìlú ti ìjẹ̀bú ìṣàkóso ìlú ti Ẹ̀gbá àti àwọn mìíràn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ní àwọn àgbá yámúyámù ìṣàkóso méjì èyí ni àgbá yámúyámù ìṣàkóso Ọ̀yọ́ àti àgbá yámúyámù ìṣàkóso ti Bìnín. Ó wà ní àkọsílẹ̀ wípé ní ẹgbẹ̀sán ọdún títí dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún àgbá yámúyámú ìṣàkóso Ọ̀yọ́ jẹ́ ọ̀kan nínú àwọn àgbá yámúyámú ìṣàkóso tí ó ga jùlọ ní gbogbo àyíká agbègbè ibi tí a mọ̀ sí ìwọ̀ oòrùn áfíríkà àwọn olùkọ̀tàn kan pàápàá tilẹ̀ sọ wípé ní àkókò tí àgbá yamuyamu ìṣàkóso ọ̀yọ́ wà ní peléke ògo rẹ̀ ó tilẹ̀ fara pẹ́ àgbá yamuyamu ìṣàkóso gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà ni àkọsílẹ̀ wà wípé láìsí àní-àní àwọn ìran yorùbá ni ó lajú jùlọ ní gbogbo ìran tí ó wà ní áfíríkà wọ́n sì ń gbé ní àwọn ìlú ńláńlá iye àwọn èrò tí ó ń gbé nínú àwọn ìlú ńlá ní ilẹ̀ yorùbá sì fara pẹ́ iye àwọn èrò tí ó ń gbé nínú àwọn ìlú ńlá ní àwọn orílẹ̀-èdè àwọn òyìnbó yúróòpù àwòrán àlàilẹ̀ máàpù àti àwọn ohun àfihàn tí wọ́n ṣe àfihàn wípé ní òtítọ́ orílẹ̀-èdè ni orílẹ̀-èdè yorùbá jẹ́ èyí ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY máàpù tí a fi hàn sí ìsàlẹ̀ yìí ó fi hàn gbangba wípé àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ti wà tá a sì ti ń gbé ní orí ilẹ̀ àjogúnbá wa láti ìgbà àtètèkọ́ṣe ní ẹgbẹ̀sán ọdún ó lé mẹ́tàléláàádọ́ta òun ni wọ́n ṣe ìgbéjáde máàpù náà máàpù náà sì kọ gàdàgbà wípé àwòrán àlà orílẹ̀-èdè yorùbá ni ìdí tí máàpù náà fi lè pè é ní máàpù orílẹ̀-èdè yorùbá ní ọdún náà lọ́hùn-ún fi hàn gbangba wípé orílẹ̀-èdè yorùbá ti wà ní ìkàlẹ̀ ní orí ilẹ̀ àjogúnbá wa kí ó tó di àkókò ìgbéjáde máàpù yìí ìwé tí a ń kọ sí yín yìí a kọ lábẹ́ àkóso orílẹ̀-èdè yorùbá DRY DRY yìí òun ni orílẹ̀-èdè yorùbá èyí tí máàpù yìí fi àfihàn rẹ̀ òun ni à ń pè lónìí ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí à ń pè ní orílẹ̀-èdè òun ní àpapọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn èyí tí ó jẹ́ wípé ìran kan náà ni wọ́n ìtàn kan náà sì pa wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni àṣà kan náà àti èdè abínibí kan náà pa wọ́n pọ̀ tí wọ́n sì wà ní orí ilẹ̀ kan pàtó tí ó ṣeé tọ́ka sí káàkiri àgbáyé ni wọ́n ti dá àwa ọmọ ìbílẹ̀ yorùbá mọ̀ wípé orílẹ̀ kan pàtó ni a jẹ́ gẹ́gẹ́ bí ìtumọ̀ ohun tí ó ń jẹ́ orílẹ̀-èdè nítòótọ́ ṣe gbé e kalẹ̀ bẹ́ẹ̀ náà ni agbègbè àjogúnbá yorùbá jẹ́ orílẹ̀ orí ilẹ̀ àjogúnbá wa ọ̀hún náà ni a sì ń gbé àwa ọmọ ìbílẹ̀ yorùbá a jẹ́ orílẹ̀-èdè ohun àjogúnbá kan náà ni a ní ìran àrọ́mọdọ́mọ kan náà ni a jẹ́ láti ìgbà àwọn baba ńlá wa nípasẹ̀ èyí a ní ẹ̀tọ́ sí ìṣàkóso ara ẹni kókó tí ó wà ní jíjẹ́ orílẹ̀ ìran òun ni wípé ohun àjogúnbá kan náà ni a fi ń mọ orílẹ̀-èdè jíjẹ́ àrọ́mọdọ́mọ ìran kan náà sì sábà máa ń jẹ́ lára ohun àjogúnbá kan náà yìí bákan náà kókó tí ó wà nínú ètò ìṣàkóso àwọn orílẹ̀-èdè ìran ni wípé àwọn tí ó bá ti jẹ́ ìran kan náà wọ́n ní ẹ̀tọ́ sí dídádúró fún ara wọn èyí ni ìṣàkóso ara ẹni àwòrán àlà ilẹ̀ máàpù àti àwọn ohun àfihàn tí wọ́n ṣe àfihàn wípé ní òtítọ́ agbègbè ìṣàkóso ní orílẹ̀-èdè Yorùbá jẹ́ èyí ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY máàpù tí a tún fi hàn sí ìsàlẹ̀ yìí ó fi hàn gbangba wípé àwa ọmọ ìbílẹ̀ yorùbá á ti wà tí a sì ti ń gbé ní orí ilẹ̀ àjogúnbá wa láti ìgbà àtètèkọ́ṣe máàpù náà sì kọ gàdàgbà wípé àwòrán àlà ilẹ̀ agbègbè ìṣàkóso yorùbá ni ìdí tí máàpù náà fi lè pè é ní máàpù agbègbè ìṣàkóso yorùbá fi hàn gbangba wípé agbègbè ìṣàkóso Yorùbá ti wà ní ìkàlẹ̀ ní orí ilẹ̀ àjogúnbá wa kí ó tó di àkókò ìgbéjáde mọ́ọ̀pù yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa ka àwọn ìtumọ̀ gbólóhùn yìí agbègbè ìṣàkóso àwọn ìtumọ̀ náà wà ní ìsàlẹ̀ eléyìí á jẹ́ kí ẹ lè rí kedere bí ó ṣe jẹ́ wípé dájúdájú agbègbè ìṣàkóso òun ni orílẹ̀-èdè Yorùbá DRY tí ó jẹ́ tí a sì mọ̀ lónìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá àwọn ìtumọ̀ náà wà ní ìsàlẹ̀ ẹ jọ̀wọ́ mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí wípé gbogbo àwọn ìtumọ̀ tí à ń ṣe àfihàn rẹ̀ wọ̀nyí wọ́n fi hàn wípé títí láì Nàìjíríà kò lè jẹ́ orílẹ̀-èdè ètò fege pọ́nbélé fún ìmúnisìn òní Nàìjíríà jẹ́ ìtumọ̀ agbègbè ìṣàkóso ó ní agbègbè ilẹ̀ tí ó jẹ́ wípé ó yàtọ̀ pátápátá sí agbègbè mìíràn nípa wípé a mọ̀ ọ́ pé ilẹ̀ ìran kan pàtó ni tí ó jẹ́ ìran ilẹ̀ náà tí a mọ̀ wọ́n mọ́ ilẹ̀ náà tí a sì tún mọ̀ ilẹ̀ náà pẹ̀lú àṣà kan pàtó èdè kan pàtó àti irúfẹ́ ilẹ̀ àwọn omi ewéko àti ojú ọjọ́ tí ó ṣe ìdánimọ̀ pàtó fún agbègbè náà bákan náà orílẹ̀-èdè kan èyí tí ilẹ̀ rẹ̀ ní ìṣàkóso kan wọ́n jẹ́ agbègbè ìṣàkóso a máa ń pe àwọn ènìyàn agbègbè ìṣàkóso yìí a máa ń pè wọ́n ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ náà ni ó tún jẹ́ wípé agbègbè ìṣàkóso kan lè wà ní ìkàlẹ̀ nítòótọ́ bí àwọn agbègbè ìṣàkóso mìíràn kò tilẹ̀ ṣe ìdánimọ̀ rẹ̀ agbègbè tí ìtumọ̀ rẹ̀ jẹ́ orílẹ̀-èdè tí ìtumọ̀ rẹ̀ tún jẹ́ agbègbè ìṣàkóso dájúdájú agbègbè náà ní àṣẹ àti agbára ìṣàkóso ara ẹni. Àwọn ìtumọ̀ agbára ìṣàkóso ara ẹni tí a gbé kalẹ̀ sí ibí yìí wọ́n jẹ́ òtítọ́ ẹ̀rí tí ó fi hàn wípé orílẹ̀-èdè Yorùbá DRY ó ní àṣẹ àti agbára ìṣàkóso ara ẹni. Bẹ́ẹ̀ náà ni àwọn ìtumọ̀ wọ̀nyí fi hàn pé orílẹ̀-èdè Yorùbá DRY jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tí ó ti wà ní ìkàlẹ̀ láti àtètèkọ́ṣe agbára ìṣàkóso ara ẹni ó ní ẹ̀tọ́ tí orílẹ̀-èdè kan tàbí àwọn ènìyàn kan tí wọ́n ní láti máa ṣe àkóso ìgbé ayé tiwọn fúnra wọn ní òmìnira ara wọn láìsí ní abẹ́ ìṣàkóso àwọn mìíràn rárá rárá kò sí orílẹ̀-èdè mìíràn tàbí ohunkóhun mìíràn tí ó ní àṣẹ lórí orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tàbí tí ó ní àṣẹ láti darí tàbí jẹgàba sí orí agbègbè ilẹ̀ orílẹ̀-èdè tí ó jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni. Ìtumọ̀ agbára àti àṣẹ ìṣàkóso ara ẹni òun ni wípé kò sí ìlú tàbí ibòmíràn kankan tí yóò ní agbára lórí agbègbè ilẹ̀ tí ó jẹ́ ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY nítorí ìlú olómìnira àti aṣàkóso ara ẹni òun ni DRY jẹ́ nítorí náà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni kí a fiyèsí ìdánimọ̀ rẹ̀ wípé ìlú aṣàkóso ara ẹni ni ó jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá èyí tí ó sì jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ó jẹ́ ìlú aṣàkóso ara ẹni ti ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì máa lo gbólóhùn orílẹ̀-èdè tí ó dá dúró láti fi pè é àti láti fi júwe rẹ̀ ìtàn èdè ìran àti àṣà àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ohun àjíjọni àti àjíjọsónípọ̀ fún gbogbo àwọn ènìyàn orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá èyí tí ó sì jẹ́ ìlú olómìnira aṣàkóso ara ẹni àwa ọmọ ìbílẹ̀ yorùbá a jẹ́ ọmọ ìbílẹ̀ ní orí ilẹ̀ wa tí àwọn ènìyàn sì mọ̀ wá gẹ́gẹ́ bí ìran tí ilẹ̀ àjogúnbá wa kò ní àbùlà rárá tí a sì ní àwọn ẹ̀tọ́ láti wà ní òmìnira ara wa àti láti má ṣe wà lábẹ́ ẹnikẹ́ni ẹ jẹ́ kí a fi iyè sí òtítọ́ yìí wípé ìlànà òfin ní àgbáyé nípa àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn nípa àwọn ẹ̀tọ́ láti dádúró àti nípa àwọn ẹ̀tọ́ àwọn ọmọ ìbílẹ̀ gbogbo ìlànà òfin yìí ni ó fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní àwọn ẹ̀tọ́ láti ṣe ìkéde àti láti ṣe ìgbékalẹ̀ ìṣàkóso adelé wa èyí tí ń ṣe ìṣàkóso adelé ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nítorí wọ̀nyí ẹ jọ̀wọ́ mo fẹ́ kí ẹ fi ìyọ́nú ṣe àkíyèsí wípé orílẹ̀-èdè ní orílẹ̀-èdè yorùbá dry agbègbè ìṣàkóso sì ní bákan náà tí a sì ní àṣẹ àti agbára ìṣàkóso ara ẹni ní orí ilẹ̀ àjogúnbá àwọn ọmọ ìbílẹ̀ yorùbá nísìnyí kí ẹ tún wá ṣe àkíyèsí wípé gbogbo àwọn ìtumọ̀ gbólóhùn orílẹ̀-èdè agbègbè ìṣàkóso àti agbára ìṣàkóso ara ẹni mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí wípé kò sí ìkankan nínú àwọn ìtumọ̀ àwọn gbólóhùn ọ̀rọ̀ wọ̀nyí tí ó wà ní ìbámu pẹ̀lú nàìjíríà tàbí tí a lè fi júwe nàìjíríà ní ọ̀nàkọnà rárá òfegè ìgbékalẹ̀ lásán òun ni nàìjíríà jẹ́ ohun òfegè tí wọ́n kàn tò tí wọ́n wá purọ́ fún àgbáyé pé orílẹ̀-èdè ni àti irọ́ pé ó ní agbára ìṣàkóso ara ẹni òun ni nàìjíríà jẹ́ eléyìí sì jẹ́ ìdánilọ́pọlọrú èyí tí ó sì jẹ́ ìwà àìní ìfẹ́ ọmọ aráyé ìtumọ̀ òfegè ọlọ́lá jùlọ ẹ jọ̀wọ́ ẹ bá mi ka àwọn ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sí ibí yìí kí ó lè yé wa fínífíní ìdí rẹ̀ tí ẹ láti fi mọ òtítọ́ yìí pé òfegè ìgbékalẹ̀ àwọn amúnisìn ní nàìjíríà jẹ́ ètò àwọn amúnisìn ni ìtumọ̀ òfegè tún jẹ́ ohun tí a ní ìgbàgbọ́ pé òtítọ́ ni tàbí wípé ó wà ṣùgbọ́n tí ó jẹ́ wípé ní òtítọ́ irọ́ ni ohun tí ó jẹ́ òfegè òun ni ohun tí ó jẹ́ wípé kò sí níbẹ̀ ṣùgbọ́n tí wọ́n gbé e gẹ́gẹ́ bíi pé ó wà ó lè dàbí pé òtítọ́ ni ó lè dàbí pé ó wà ṣùgbọ́n kò sí níbẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ìtumọ̀ ìdánilórírú tí o bá dánilórírú èyí jẹ́ yíyí ni lọ́pọlọ padà èyí túmọ̀ sí wípé o fi tipá mú wọn láti gba nǹkan kan gbọ́ nípa sísọ fún wọn láti ìgbà dé ìgbà wípé òtítọ́ ni ohun náà tí o ò sì gbà wọ́n ní àyè láti fúnra wọn ronú nípa rẹ̀ rárá gbólóhùn yìí ìdánilórírú ni a tún sábà máa ń lò fún ọgbọ́nkọ́gbọ́n kankan tàbí ìgbésẹ̀kígbésẹ̀ tí ó wà fún pé kí a fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí yí ìrònú ọmọ ènìyàn padà tàbí kí a yí ìgbésẹ̀ tí ẹni náà fẹ́ gbé kí a yí padà lòdì sí ìfẹ́ àtinúwá ẹni náà tàbí lòdì sí ohun tí ó wù ú láti ṣe tàbí lòdì sí ìmọ̀ tí òun fúnra rẹ̀ ní nípa ọ̀rọ̀ náà. Ìtumọ̀ ìgbékalẹ̀ àrékérekè ìgbékalẹ̀ jẹ́ ètò ńlá ní ṣísẹ̀ntẹ̀lé tó wà fún mímú nǹkan kan wá sí ìmúṣẹ bákan náà ìgbékalẹ̀ tàbí ọgbọ́n jẹ́ ìgbésẹ̀ tí ẹnìkan fẹ́ lò láti ṣe àṣeyọrí nǹkan kan pàápàá ohun tí yóò mú èrè wá fún ọ ṣùgbọ́n nígbà tí ìtumọ̀ ti alárekérekè bá ti wà níbẹ̀ ó jẹ́ àwọn ètò ọpọlọ àwọn ètò ìkọ̀kọ̀ èyí tí ó sì sábà máa ń jẹ́ ìtànjẹ fún àwọn ẹlòmíràn. Ìtumọ̀ ètò ètò jẹ́ gbólóhùn tí wọ́n máa ń lò fún jíjẹ́ kí ohun kan kí ó ṣẹlẹ̀ ní ọ̀nà tí ẹni náà fẹ́ kí ó ṣẹlẹ̀. Ó jẹ́ ìlànà ìgbésẹ̀ fún bí ohun náà ṣe máa ṣẹlẹ̀. Ó tún jẹ́ gbólóhùn tí wọ́n máa ń lò fún àdéhùn tí kò bá ti òfin dé ṣùgbọ́n tí ó kàn wà fún ọ̀rọ̀ ara ẹni láàrin àwọn tí ó ń ṣe àdéhùn náà tàbí ọ̀rọ̀ ìgbafẹ́ tí ó pa wọ́n pọ̀ tàbí ti ìṣàkóso ìlú. ẹ jẹ́ kí a mọ ìpilẹ̀ṣẹ̀ àti gbòǹgbò ìfinisábẹ́ tí wọ́n fi áfíríkà sábẹ́. ní ẹgbẹ̀sán ọdún ó lé márùndínlógójì ní ọjọ́ kejì oṣù èrèlé ọdún náà macaulay gbé àwọn àmọ̀ràn kan kalẹ̀ Àwọn ọ̀mọ̀ràn náà ní gbòǹgbò ìfinisábẹ́ àti ìtẹrí ẹni tí wọ́n fi Áfíríkà sábẹ́ tí wọ́n sì tẹ orí Áfíríkà ba. Àwọn àmọ̀ràn náà ní gbòǹgbò dídarí Áfíríkà ríboríbo. Gbogbo àwọn àmọ̀ràn Macaulay náà ni wọ́n mú wá sí ìmúṣẹ pérépéré ní ètò Fege tí wọ́n pè ní Nàìjíríà. Eléyìí ni ó sì ṣe aburú fún ìjẹ́ ọmọ ènìyàn àwa ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo aburú tí wọ́n ṣe fún wa àwa ọmọ ìbílẹ̀ yorùbá sì pàpà ṣe àṣeyọrí jíjáde kúrò nínú nàìjíríà ní ọ̀nà àlàáfíà tí a sì gba ohun ìní wa èyí ni ilẹ̀ àjogúnbá wa tí kò ní àbùlà nígbà tí ènìyàn bá ka àwọn àmọ̀ràn náà tí Macaulay gbé kalẹ̀ ní ọjọ́ kejì oṣù èrèlé ẹgbẹ̀sán ọdún ó lé márùndínlógójì ó hàn gbangba wípé kò sí ọ̀nà náà ní ayé yìí tí àwọn àmọ̀ràn ibi tí macaulay gbé kalẹ̀ náà tó fi lè wá sí ìmúṣẹ láì sí ogun jíjà fún ìdí èyí wọ́n bẹ̀rẹ̀ sí lo ìbọn àti oríṣiríṣi ohun ìjà aṣekúpani láti fi gba agbára lórí àwọn ọmọ ìbílẹ̀ àti láti kó wọn lẹ́rú ní orílẹ̀ àjogúnbá wọn pẹ̀lú ìmúlò ohun èlò ogun tí ó ní agbára agbára ìmúnisìn ṣe bẹ́ẹ̀ wọ́n mú gbogbo àmọ̀ràn búburú náà wọ́n mú ṣẹ eléyìí gbà wọ́n ní àsìkò tí ó fẹ́rẹ̀ tó igba ọdún ó ṣeni ní àánú pé ní òde òní pàápàá ogun jíjà tìtorí ìwà wọ̀bìà láti gba ilẹ̀ onílẹ̀ láti jẹgàba àti láti fi ipá ṣe dídarí ohun tí kìí ṣe tẹni ogun jíjà wọ̀nyí ṣì ń tẹ̀síwájú káàkiri ní àgbáyé ọmọ ènìyàn nínú ìgbé ayé eléyìí tí a mọ̀ yìí ọmọ ènìyàn ti ja àwọn ogun àgbáyé bẹ́ẹ̀ ni àwọn ogun ẹlẹ́kùnjẹkùn ń lọ láì dáwọ́ dúró bẹ́ẹ̀ ni ìbẹ̀rùbojo pé ogun àdó olóró lè wáyé ní ìgbàkúgbà ìyẹn náà wà níbẹ̀ èmi ní ìgbàgbọ́ pé ohun tí ó tọ́ ni kí ọmọ ènìyàn ní gbogbo àgbáyé kí wọ́n gbé ní àlàáfíà kí wọ́n sì ní ìtẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní gbogbo ènìyàn mo sì ní ìgbàgbọ́ pé eléyìí ṣeé ṣe bí nàìjíríà kò ṣe jẹ́ orílẹ̀-èdè ṣùgbọ́n tí ó jẹ́ ètò adánilọ́pọlọrú àwọn amúnisìn àlùmọ̀kọ́rọ́ yí òfegè a ò nílò láti rò ó lọ títí kí a tó sọ pé àwọn àmọ̀ràn tí Macaulay gbé kalẹ̀ àwọn ni ó ṣe okùnfà àlùmọ̀kọ́rọ́ yí òfegè ètò ìdánilọ́pọlọrú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ yí òfegè tí wọ́n pè ní Nàìjíríà yìí ó kàn jẹ́ èyí tí a fi ojú rí ní gbangba ni. lára àbájáde àmọ̀ràn ibi tí Macaulay gbé kalẹ̀ fún rírọ́pò àwọn ohun rere ní ilẹ̀ wa pẹ̀lú ohun búburú káṣá sọ pé gbogbo ohun tí ó dára pátá ni wọ́n rọ́pò rẹ̀ pẹ̀lú ohun burúkú láti gbé àlùmọ̀kọ́rọ́ yí òfegè tí wọ́n pè ní Nàìjíríà kalẹ̀ àwọn àmọ̀ràn aburú tí Macaulay gbé kalẹ̀ náà mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan búburú wá bá àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àwọn àmọ̀ràn tí Macaulay gbé kalẹ̀ fún rírọ́pò ipò gíga tí àwa ọmọ Áfíríkà wà rírọ́pò rẹ̀ pẹ̀lú ohun ibi àwọn àmọ̀ràn náà ni ó wá sí ìmúṣẹ látàrí lílo àwọn ogun ìjà ogun tí ó kọjá kékeré tí àwọn amúnisìn náà lò tí wọ́n sì wà fún pípa ọ̀gọ̀rọ̀ ènìyàn àti dúkìá run pẹ̀lú lílo àwọn ohun ìjà ogun tí ó lágbára gidi fún ìparun ọ̀gọ̀rọ̀ ènìyàn àti dúkìá náà àwọn amúnisìn yìí ṣe òwò oko ẹrú fún ó lé ní irínwó ọdún bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ ìmúnisìn ní orí ilẹ̀ wa ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé kan ìfipásoni papọ̀ ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlá àti ìmúnilẹ́rú tí kò lópin nínú ètò fege tí wọ́n pè ní nàìjíríà bí wọ́n ṣe lo èdè gẹ̀ẹ́sì láti pọ́n àlùmọ̀kọ́rọ́ yìí òfegè tí wọ́n pè ní nàìjíríà tí wọ́n pọ́n léwé èké orílẹ̀-èdè pẹ̀lú èké agbára ìṣàkóso ara ẹni. ọlọ́run olódùmarè nìkan ni ó lè dá èdè èyí tí ó túmọ̀ sí pé ọlọ́run olódùmarè nìkan ni ó lè dá orílẹ̀-èdè. ọmọ ènìyàn kàn lè ṣe àwọn ètò ni ètò láti pa ọ̀tọ̀ọ̀tọ̀ ilẹ̀ papọ̀ kí wọ́n wá pè é ní orílẹ̀-èdè lòdì sí ìṣẹ̀dá ọmọ ènìyàn. orílẹ̀-èdè àtọwọ́dá ènìyàn ni èdè ni a fi ń dá orílẹ̀-èdè mọ̀ èdè sì ni a fi ń dá ẹ̀dá ọmọ ènìyàn mọ̀ ó jẹ́ ọ̀ràn dídá tí ó ga kí ẹnikẹ́ni kí ó yọ èdè àwọn ọmọ ìbílẹ̀ kúrò kí ó sì rọ́pò rẹ̀ ọ̀ràn dídá yìí jẹ́ ohun tí ó lòdì sí ìjẹ́ ọmọ ènìyàn aráyé ìran tí kò bá ní ìmọ̀ èdè ìbílẹ̀ wọn wọ́n á pa ìran náà run ni tí kò bá ti sí èdè ìbílẹ̀ kò ní sí ìtàn torí kò ṣeé ṣe láti mọ ìtàn rẹ láì mọ èdè rẹ bákan náà láì sí èdè ìbílẹ̀ kò ní sí àṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ paríparí kò wá ní sí agbègbè tí a mọ ìran náà mọ́ ló bá tán kò sí ilẹ̀ àjogúnbá mọ́ èyí tí ó túmọ̀ sí pé wọ́n máa pa àwọn ọmọ ìbílẹ̀ náà run pátápátá wọ́n fi èdè gẹ̀ẹ́sì rọ́pò àwọn èdè ọmọ ìbílẹ̀ tí ó wà nínú ètò fege ètò ìdánilọ́pọlọrú tí wọ́n pè ní nàìjíríà ǹjẹ́ èyí kìí ṣe ìfarahàn àwọn àmọ̀ràn ọmọkọ́lé kí ni ìdí tí wọ́n fi tipátipá gbé èdè gẹ̀ẹ́sì lé àwọn ènìyàn lórí tí kì í bá ń ṣe pé ètò aburú kan wà ní ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àwọn ìṣàkóso gẹ̀ẹ́sì ṣe tí wọ́n yọ èdè yorùbá wa tí ó lọ́rọ̀ nínú tí wọ́n sì rọ́pò rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ìrọ́pò fún èyí tí ó pọ̀jù fún nínú àṣà wa látàrí yíyí ìdánimọ̀ wa padà kí wọ́n sì mú wa lẹ́rú títí ayé bákan náà ìṣàkóso ìlú gẹ̀ẹ́sì ń tẹ̀síwájú ní gbígba ọ̀nà ìgbúrú láti ṣáà máa ṣe àkóso ètò fege tí ó ń jẹ́ nàìjíríà wọ́n ń ṣe léyìí nípasẹ̀ èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí èdè ìṣàkóso tí wọn ò bá lo èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí èdè ìṣàkóso ní àlùmọ̀kọ́rọ́ yí òfegè tí wọ́n ń pè ní nàìjíríà gbogbo àgbáyé ni ó máa rí gedegbe pé nàìjíríà kò lè dúró láyé gẹ́gẹ́ bí ètò àkópọ̀ ilẹ̀ kan ṣoṣo òtítọ́ tí ó wà níbẹ̀ ni pé àwọn orílẹ̀-èdè ni wọ́n kó papọ̀ sábẹ́ ètò tí wọ́n ń pè ní nàìjíríà wọ́n yàtọ̀ síra wọn gedegbe ní èdè ní ìtàn ní àṣà ní ìṣe ní agbègbè ilẹ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí ó túmọ̀ sí pé wọn ò lè sọ̀rọ̀ gbọ́ ara wọn yé tí wọn ò bá sọ gẹ̀ẹ́sì ó ṣeé ṣe kí ìṣàkóso ìlú gẹ̀ẹ́sì ó mọ̀ pé nàìjíríà kò lè ṣe àṣeyọrí láéláé látàrí èdè gẹ̀ẹ́sì tí wọ́n fi tipá gbélé wọn lórí jíjẹ́ tí gẹ̀ẹ́sì jẹ́ èdè ìṣàkóso wọn irinṣẹ́ tí wọ́n ń lò ní irinṣẹ́ láti ṣe pàṣípààrọ̀ ìjẹ́ orílẹ̀-èdè ní òtítọ́ irinṣẹ́ láti jẹ́ kí ìmúnilẹ́rú kí ó máa tẹ̀síwájú irinṣẹ́ láti kọ ẹ̀yìn àwọn ènìyàn síra kí wọ́n bàa ṣe é túbọ̀ mú lẹ́rú irinṣẹ́ láti jẹ́ kí ó má ṣe sí ìfọkàntán bẹ́ẹ̀ sì nìyí ìfọkàntán ni gbòǹgbò ìṣọ̀kan àìgbọ́ èdè ẹ̀yà tàbí ìran mìíràn òun ni ó fa àìsí ìfọkàntán ǹjẹ́ lè rò ó wò ohun tí yóò ṣẹlẹ̀ tí wọ́n bá yọ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí èdè ìṣàkóso yóò jẹ́ kí a rí gbogbo àwọn ìyàtọ̀ tí ó wà láàárín àwọn oríṣiríṣi orílẹ̀-èdè tí wọ́n kó papọ̀ síbẹ̀ fún àwọn àǹfààní àwọn amúnisìn. Yóò wá di dandan nígbà náà fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan láti padà sí orílẹ̀-èdè wọn bí a ti ṣe mọ̀ wọ́n kí ìmúnisìn ó tó dé. Àwọn àbájáde burúkú látàrí ìsopapọ̀ ìmúnisìn ní tipátipá èyí tí ó ti lé ní ọgọ́rùn-ún ọdún báyìí ìsopapọ̀ ìmúnisìn ní tipátipá tí ètò òfegè tí àwọn ènìyàn mọ̀ sí nàìjíríà èyí tí ìsopapọ̀ náà ti lé ní ọgọ́rùn-ún ọdún báyìí kò so èso rere kankan fún àwọn ènìyàn tí wọ́n ń gbé ní àpapọ̀ gbogbo àwọn orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbogbo àwọn àmọ̀ràn ọmọkọ́lé ni wọ́n mú wá sí ìmúṣẹ ní ètò òfegè tí wọ́n ń pè ní nàìjíríà àwọn àbájáde rẹ̀ ní àìsí ààbò ìpalára ìṣẹ̀rùbá ni ìgbésùmọ̀mí ìjínigbé òṣì àti àìní tí ó kọjá bẹ́ẹ̀ ìmúnilẹ́rú tí kò lópin ìwà ìbàjẹ́ tí ó kọjá àfẹnusọ ọrọ̀ ajé tí ó ń kó àìsàn báni ìdọ̀tí nínú ìṣàkóso ìlú ìṣàkóso olówó ló lẹ́rù pípòórá àwọn iléeṣẹ́ gbígbẹ́kẹ̀lé ọjà láti òkèèrè nìkan ìbá díẹ̀ ni ọjà inú ilé àìsíṣẹ́ fún ọ̀gọ̀rọ̀ ènìyàn àjórẹ̀yìn nínú ètò ẹ̀kọ́ owó ìná tí ìdíyelé rẹ̀ ń wálẹ̀ sí lójoojúmọ́ àìsí ìdàgbàsókè tó péye ilé àti ọ̀nà tí ó ti wó palẹ̀ gbogbo àìrí ìgbé ayé dáradára gbé ebi àìróúnjẹ jẹ ikú aláboyún tí ó pọ̀ káàkiri sísálọ àwọn ará ìlú sí ẹ̀yìn odi pẹ̀lú wàhálà ìrìn àjò tó léwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti ṣe ìmúlò àwọn ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aṣàkóso ara ẹni láti ṣe àtúnṣe àti àtúnkọ́ ilẹ̀ àjogúnbá wa àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti ṣe ìmúlò àwọn ẹ̀tọ́ wọ̀nyí èkíní àwọn ẹ̀tọ́ láti dá àti láti ṣe àkóso ara ẹni èkejì àwọn ẹ̀tọ́ àwọn ọmọ ìbílẹ̀ ìkẹta àwọn ẹ̀tọ́ àwọn ìran tí ilẹ̀ àjogúnbá wọn kò ní àbùlà ìkẹrin àwọn ẹ̀tọ́ àwọn ìran ìkarùn-ún àwọn ẹ̀tọ́ ìṣẹ̀dá ọmọ ènìyàn ìkẹfà ẹ̀tọ́ sí ìdáàbòbò ara ẹni gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ ìkeje ẹ̀tọ́ láti wà ní òmìnira láìsí ìmúnisìn gbogbo àwọn ẹ̀tọ́ wọ̀nyí jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí àwọn àgbékalẹ̀ ọmọ ènìyàn náà sì fi ìdí wọn múlẹ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ pé àsopapọ̀ tí ó wáyé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlá ó ti tán ó sì ti pa ojú dé ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá nítorí náà ẹ̀tọ́ wa ni ojúṣe wa sì ni láti sọ ètò ìsopapọ̀ àwọn amúnisìn ọ̀hún kí a sọ ọ́ nù ṣé ó tilẹ̀ ti kú pàápàá kí a sì mú àwọn ẹ̀tọ́ wa lò àwọn ẹ̀tọ́ wa sí ìdádúró ara ẹni àti ìṣàkóso ara ẹni gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá eléyìí ni a sì ti ṣe pẹ̀lú àlàáfíà àti pẹ̀lú ìṣeyege sí ògo Ọlọ́run Olódùmarè ó yẹ kí ó hàn gbangba pé jíjáde àwa ọmọ ìbílẹ̀ Yorùbá kúrò nínú ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà jẹ́ ohun tí ó tọ́ lọ́pọ̀lọpọ̀ tó sì yẹ kí ó ti wáyé ṣáájú ìwòyí pàápàá àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tí a sì jẹ́ aṣàkóso ara ẹni tí kò ní àbùlà a yan ipasẹ̀ ọ̀wọ̀ àpọ́nlé àti iyì nípa jíjáde pẹ̀lú àlàáfíà tí a sì ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àjọ àgbáyé àti fún ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo orílẹ̀-èdè tí wà ní àgbáyé èyí ni ìgbà àkọ́kọ́ ní ìtàn áfíríkà ti òde òní tí irú jíjáde bẹ́ẹ̀ wáyé láìsí ìjà dàrúdàpọ̀ tàbí ogun olódùmarè ni ó ṣe èyí bí ó tilẹ̀ jẹ́ wípé àwa ọmọ ìbílẹ̀ yorùbá tí a sì tún jẹ́ ìran tí ilẹ̀ àjogúnbá wa kò ní àbùlà bí ó tilẹ̀ jẹ́ pé a ò jẹ ẹnikẹ́ni ní gbèsè ẹjọ́ rírò tàbí ká nílò láti gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni láti jáde kúrò ní nàìjíríà síbẹ̀ náà a sì fi tó ètí ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ gbogbo orílẹ̀-èdè tí ó wà ní àgbáyé nípasẹ̀ oore ọ̀fẹ́ àgbàyanu ọlọ́run olódùmarè ipasẹ̀ àlàáfíà tí a yàn láti fi jáde kúrò nínú nàìjíríà ó gba àwa ọmọ ìbílẹ̀ yorùbá ní ó lé ní ọdún méjì kí ó tó di wípé a ṣe ìbúra wọlé fún olórí èyí ni ààrẹ ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́lá jùlọ mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ní àkókò ọdún méjì tí ètò jíjáde yìí ń lọ lọ́wọ́ àwọn ọmọ ìbílẹ̀ yorùbá á gbé àkọsílẹ̀ ìfitónilétí àti ìgbàpadà ohun ìní wa a fi ọwọ́ gbé fún àwọn tí wọ́n pè ní gómìnà nàìjíríà tí wọ́n wà ní orí ilẹ̀ àjogúnbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ìlèégbìmọ̀ asòfin wọn bákan náà gbogbo wọn ni wọ́n sì buwọ́ lùwé pé wọ́n rí i gbà bẹ́ẹ̀ náà ni a mú ẹ̀dà ìwé náà fún ààrẹ ètò ìdánilórírú àwọn amúnisìn tí wọ́n pè ní nàìjíríà nípasẹ̀ eléyìí àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe ìfitónilétí fún gbogbo wọn orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kì í ṣe ara ètò òfegè àwọn amúnisìn tí wọ́n pè ní nàìjíríà kì í ṣe ara rẹ̀ mọ́ ọlọ́run olódùmarè ti bá wa gba ìdánimọ̀ wa padà ó ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ó sì ti bá wa gba ìṣàkóso ara ẹni wa padà fún wa nísìnyí a jẹ́ orílẹ̀ aṣàkóso ara ẹni tí a mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ti mọ òtítọ́ òtítọ́ sì ti sọ wá di òmìnira kúrò nínú ọ̀gbun ìmúnilẹ́rú òkùnkùn àìní àti àìnírètí ọlọ́run olódùmarè ti fi togotogo fún àwa ọmọ ìbílẹ̀ yorùbá ní àǹfààní mìíràn àǹfààní tí ó ga láti tún bẹ̀rẹ̀ ní àkọ́tun àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a ní ìgbẹ́kẹ̀lé pátápátá nínú ọlọ́run olódùmarè ìgbàgbọ́ wa nínú ọlọ́run olódùmarè kò sì ní dójú tì wá láéláé DRY jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni nípasẹ̀ oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run olódùmarè àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti ṣe àṣeyọrí ìkéde òmìnira wa ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún a sì ti ṣe ìgbàpadà wa ní ọjọ́ kejìdínlógún oṣù ọ̀pẹ ẹgbàá ọdún ó lé méjìlélógún bákan náà bẹ́ẹ̀ ni a ṣe ìpolongo wa ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún pẹ̀lú ìbúra wọlé fún ọlọ́lá jùlọ ọmọ bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ gẹ́gẹ́ bí olórí èyí ni ààrẹ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a jẹ́ ìran ọ̀tọ̀ tí a sì ní ìgbé ayé àrà ọ̀tọ̀ a jẹ́ alábùkún fún lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àlùmọ́ọ́nì ilẹ̀ yanturu ọrọ̀ àyíká wa bákan náà àti ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àti ọgbọ́n àtinúdá a ti wà ní òmìnira báyìí òmìnira kúrò nínú ètò àwọn amúnisìn ètò ìdánilọ́pọlọrú tí wọ́n ń pè ní nàìjíríà àwọn ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba ìpinnu àwa ọmọ ìbílẹ̀ yorùbá láti jáde kúrò nínú ètò àlùmọ̀kọ́rọ́yí àti òfegè tí wọ́n ń pè ní nàìjíríà ìpinnu náà jẹ́ èyí tí kò tún sí pé a fẹ́ bá ẹnikẹ́ni ro ẹjọ́ kankan nípa rẹ̀ mọ́ ó jẹ́ ìpinnu tí kò ṣeé yí padà kò sì sí ohunkóhun tí ó pawápọ̀ tàbí tí ó máa pawápọ̀ pẹ̀lú nàìjíríà mọ́ a ti jáde a ti jáde a ò gbójú ẹ̀yìn nísìnyí a jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni a sì ní gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso àti ìbójútó ara wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ètò àwọn amúnisìn tí wọ́n pè ní nàìjíríà ọ̀hún wọ́n ń jẹ gàba sí orí ilẹ̀ àjogúnbá wa ilẹ̀ tí ó ní agbára ìṣàkóso ara ẹni tí kò sì ní àbùlà kankan bẹ́ẹ̀ náà ni wọ́n hu oríṣiríṣi ìwà ìgbésùmọ̀mí ní orí ilẹ̀ wa ọ̀hún ìwà ìpanilára ìgbóguntíni àti ìṣẹ̀rùbani ó hàn dájú wípé ńṣe ni ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní nàìjíríà tí à ń sọ yìí ńṣe ni wọ́n kàn ń jayé pé ọ̀nà àlàáfíà ni àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọ̀nà àlàáfíà ni a lò láti fi jáde kúrò nínú nàìjíríà ọ̀hún kó má bàa sí rúkèrúdò tàbí ogun ó ní àwa ṣe lo ọ̀nà àlàáfíà ọlọ́lá jùlọ àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ti jẹ́ orílẹ̀-èdè a ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti ìgbà ìwáṣẹ̀ láti àtètèkọ́ṣe ṣùgbọ́n àwọn alákòóso nàìjíríà wọ́n mọ̀ọ́mọ̀ má kọbi ara sí òtítọ́ yìí wọ́n mọ̀ọ́mọ̀ hu ìwà wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ bákan náà pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ti gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà bẹ́ẹ̀ náà ni a ti gba agbára àti àṣẹ ìṣàkóso ara ẹni wa padà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ṣùgbọ́n àwọn alákòóso nàìjíríà ń kọ etí ikún sí àwọn òtítọ́ wọ̀nyí wọ́n ṣe bí ẹni pé ìwọ̀n yẹn kò kan àwọn bẹ́ẹ̀ sì nìyí ètò àwọn amúnisìn tí wọ́n pè ní alákòóso nàìjíríà yìí wọn ò ní ẹ̀tọ́ kankan rárá láti máa tẹ̀síwájú nínú ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ àwa ọmọ ìbílẹ̀ yorùbá èyí tí ó sì jẹ́ pé ilẹ̀ tí kò ní àbùlà ni ilẹ̀ tí ó ní agbára àti àṣẹ ìṣàkóso ara ẹni òun ni ilẹ̀ wa jẹ́ èyí tí a sì mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá dájúdájú àwọn ìwà ìgbéraga àti àìnírònú tí àwọn ètò amúnisìn tí wọ́n pè ní nàìjíríà ń hù wọ̀nyí èyí tí wọ́n fi ń ṣe ìgbésùmọ̀mí àti ìjẹgàba ní orí ilẹ̀ wa èyí tí ó sì jẹ́ ilẹ̀ tí kò ní àbùlà tí ó sì ní agbára ìṣàkóso ara ẹni àwọn ìwà nàìjíríà wọ̀nyí kò ní máa lọ bẹ́ẹ̀ pẹ́ títí ìdí ni pé orílẹ̀ olómìnira tiwantiwa ti yorùbá ti di orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni báyìí a sì ti ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso àti láti dáàbò bo ilẹ̀ wa tí kò ní àbùlà nítorí èyí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá máa ṣe ìdáàbòbò fún ìran wa àti fún ilẹ̀ àjogúnbá wa kí ìran wa kí ó lè máa bẹ títí ayérayé kí ilẹ̀ àjogúnbá wa bákan náà kí ó lè wà ní ìkáwọ́ wa títí ayérayé àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a máa lé ọ̀tá jìnnà a sì máa ṣe ìdáàbòbò fún ayé wa dúkìá wa òmìnira wa àlùmọ́ọ́nì àti ohun àmúṣọrọ̀ wa iyì tí ó ń bẹ ní ara wa ohun àjogúnbá wa ìtàn wa èdè wa ìdánimọ̀ wa àti ilẹ̀ àjogúnbá wa gbogbo nǹkan ni a máa ṣe pátá láti rí dájú pé ẹnikẹ́ni láyé kò tún lè gba ilẹ̀ àjogúnbá wa àti wípé títí láéláé a ò ní gbé nínú òṣì àti ìṣẹ́mọ́ bí ẹrú lórí ilẹ̀ àjogúnbá wa torí ilẹ̀ àjogúnbá wa ó jẹ́ ilẹ̀ ọlọ́ràá lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ ilẹ̀ tí ó jẹ́ alábùkún fún nítorí náà àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a máa lo àwọn ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa sí ìdáàbòbò ara ẹni gbogbo ọ̀nà pátá ni a máa fi lo ẹ̀tọ́ yìí a máa gba gbogbo ìṣàkóso ilẹ̀ wa pátá ní ìsìn yìí ni a sì máa gbà ilẹ̀ wa ni ilẹ̀ olómìnira ni ilẹ̀ aṣàkóso ara ẹni sì ni látàrí gbogbo ohun tí mo ti gbé kalẹ̀ nínú ìwé àkọsílẹ̀ yìí mo fẹ́ kí gbogbo orílẹ̀-èdè pátá tí ó wà ní àgbáyé kí wọ́n mọ̀ wípé ètò àlùmọ̀kọ́rọ́ yí òfegè ètò ìdánilọ́pọlọrú tí wọ́n ń pè ní nàìjíríà èyí tí ó jẹ́ pé àwọn ìṣàkóso gẹ̀ẹ́sì ni ó kó kì í ṣe orílẹ̀-èdè òfegè tí àwọn amúnisìn gbé kalẹ̀ ni wọ́n tò ó ni wọ́n wá gbé síwájú àgbáyé pé orílẹ̀-èdè ni lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ti ń ṣe bí àwọn amúnisìn ṣe tò ó yẹn ó ń jẹ gàba sórí ilẹ̀ wa ilẹ̀ tí kò ní àbùlà ilẹ̀ tí ó jẹ́ pé ó ní àṣẹ àti agbára ìṣàkóso ara ẹni ààlà ilẹ̀ DRY kò ní dàrúdàpọ̀ máàpù tí ó ṣe àfihàn gbogbo ààlà ilẹ̀ DRY orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a ní ilẹ̀ àjogúnbá wa tí ilẹ̀ náà sì ní àwọn ààlà tí kò ní dàrúdàpọ̀ nínú bẹ́ẹ̀ náà ni ilẹ̀ àjogúnbá wa yìí ó ní àwọn ààlà tí gbogbo àgbáyé mọ̀ ní apá ìwọ̀ oòrùn a ní ààlà pẹ̀lú Benin Republic ní apá ìlà oòrùn a ní ààlà pẹ̀lú agbègbè gúúsù gúúsù ètò amúnisìn Nàìjíríà ní apá àríwá odò Ọya ní ààlà odò ọya yìí ni ó pínyà láàrin nàìjíríà àti gúúsù agbami òkun gulf of guinea ó ní àlá wa ní apá gúúsù àwa ọmọ ìbílẹ̀ yorùbá torílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ilẹ̀ àjogúnbá wa ó kárí gbogbo ibi tí a pè ní ìpínlẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ògùn ìpínlẹ̀ èkó lagos ìpínlẹ̀ ìṣàkóso ọ̀yọ́ ti àtijọ́ kwara àti apá kan ìpínlẹ̀ kogi odò ọya èyí tí ó pínyà láàrin àríwá àti gúúsù nígbà tí wọ́n kó ètò amúnisìn tí wọ́n pè ní nàìjíríà jọ odò ọya yìí gangan òun ni ààlà àdáyébá fún ilẹ̀ àjogúnbá wa ní apá àríwá DRY kò gbè ẹ̀yìn ẹnikẹ́ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwa ò gbè sí ẹ̀yìn ẹnikẹ́ni ní ìbáṣepọ̀ àwọn orílẹ̀ ṣe ìdánimọ̀ fún mi láti ọkàn rẹ wá ní òtítọ́ kémi náà ó ṣe ìdánimọ̀ fún ọ òun ni àwa dúró lé bọ̀wọ̀ fún mi kí n bọ̀wọ̀ fún ẹ bá wa rìn pẹ̀lú òtítọ́ inú kí àwa náà ó ṣe bẹ́ẹ̀ fún ọ ìwọ̀nyí ni àwa dúró lé gbogbo orílẹ̀-èdè ní àgbáyé tí wọ́n bá bọ̀wọ̀ fún ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tí wọ́n sì ṣe ìdánimọ̀ fún ni a máa ṣe léyìí fún tí a sì máa fi àyè gba ìbáṣepọ̀ òtítọ́ ìwọ sí mi àti èmi sí ẹ. ẹ ṣọ́ra ọlọ́lá jùlọ ẹ jọ̀wọ́ pẹ̀lú ìyọ́nú mo fẹ́ kí ẹ ṣọ́ra fún àwọn oníjìbìtì kí wọ́n má ṣe lù yín ní jìbìtì nípa wíwá bá yín tí wọ́n sì ṣe bí ẹni pé àwọn ní ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tuntun tí Ọlọ́run Olódùmarè bá wa gbà padà yìí irú àwọn ẹni ibi bẹ́ẹ̀ wọ́n lè fẹ́ lo èyí láti lu jìbìtì á wù mí màá sì mọ̀ ọ́ sí rere pé kí ẹ fi ìfarabalẹ̀ mọ̀ fínífíní pé ènìyàn méjì péré lọ́wọ́ tí a wà yìí ènìyàn méjì péré ni ẹ lè bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí o èmi mọ́dúpẹ́ onítìrí MKO abíọ́lá olóyè ìyáàfin tí a mọ̀ sí moa àti mo bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ olórí èyí ni ààrẹ ti ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwa méjì yìí nìkan ni ẹ lè bá sọ̀rọ̀ tàbí fi ohùn tàbí àkọsílẹ̀ ránṣẹ́ sí nípa orílẹ̀-èdè aṣàkóso ara ẹni wa kò tún sí ẹlòmíràn ní ọwọ́ tí a wà yìí ẹ ṣọ́ra fún àwọn tí ó máa wá bá yín tàbí kàn sí yín tí wọn ò sì mọ ohunkóhun nípa gbogbo àwọn àkọsílẹ̀ ìwé tí mo ti fi ránṣẹ́ sí yín tẹ́lẹ̀ tí ẹ sì rí gbà láti bí ó lé ní ọdún méjì báyìí títí di àkókò yìí ẹ ṣọ́ra fún ẹnikẹ́ni tí ó bá wá pẹ̀lú àwọn orúkọ àtijọ́ tí a fi ń pe yorùbá tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí yorùbá nation yorùbá land yorùbá country àti yorùbá kingdom gbogbo àwọn orúkọ wọ̀nyí kò ní ẹsẹ̀ nílẹ̀ mọ́ láìpé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá ẹnikẹ́ni tí ó bá pe èyíkéyìí nínú àwọn orúkọ àtijọ́ wọ̀nyẹn láìpé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ẹni náà ti fi ara rẹ̀ hàn yín pé oníjìbìtì ni òun ọ̀daràn ni tírú rẹ̀ bá wáyé ẹ jọ̀wọ́ pẹ̀lú ìyọ́nú ní kíákíá tí ó bá ṣẹlẹ̀ ẹ kàn sí mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ olórí ààrẹ ìṣàkóso adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àti sí èmi modúpẹ́ onítìrí mko abíọ́lá olóyè ìyáàfin tí a mọ̀ sí moa ọ̀rọ̀ àròjinlẹ̀ nísìnyìí tí mo ti gbé òtítọ́ yìí sí iwájú yín ọlọ́lá jùlọ ṣé ẹ̀yin wà ní ìhà òtítọ́ èyí tí ń ṣe orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tàbí ìhà ètò àwọn amúnisìn ètò fege tí wọ́n ń pè ní nàìjíríà òun ni ẹ wà ó ṣe pàtàkì púpọ̀ láti ní ibi tí ẹ dúró sí lórí ọ̀rọ̀ yìí torí ọjọ́ ọ̀la ìtàn àti ìgbà wọ́n máa sọ nípa ìpinnu tí ẹ ṣe lónìí mo ní ìrètí wípé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní àgbáyé àti àjọ àgbáyé náà máa ṣe àyẹ̀wò sí báwo ni nàìjíríà ṣe rí àyè sí àárín orúkọ àwọn orílẹ̀-èdè ní àgbáyé nígbà tí ó sì jẹ́ pé kì í ṣe orílẹ̀-èdè nígbà tí ó jẹ́ pé ètò òfegè lásán ni ètò àwọn amúnisìn tí wọ́n kàn pọ́n sínú ewé tí wọ́n pè é ní orílẹ̀-èdè mo ní ìrètí bákan náà pé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní àgbáyé àti àjọ àgbáyé pẹ̀lú mo nírètí wípé wá fi òtítọ́ inú wòye wípé àwọn mọ̀ buwọ́lùwé ní àtìlẹ́yìn fún àgbékalẹ̀ àjọ àgbáyé èyí tí ó ṣe ìdáàbòbò fún àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ kí wọ́n sì ti torí eléyìí dúró ṣinṣin pẹ̀lú àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nínú ọ̀rọ̀ yìí mo ní ìrètí wípé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní àgbáyé àti àjọ àgbáyé pẹ̀lú pé wọn yóò ṣe àfihàn ọmọlúàbí ìjẹ́ ọmọ ènìyàn pátápátá kí wọ́n sì fún àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kí wọ́n fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àtìlẹ́yìn nínú ọ̀rọ̀ yìí àwọn ohun tí a bá ṣe lónìí ìtàn tó bá di ọ̀la ìṣẹ̀dá ológo ọmọ ènìyàn jẹ́ ohun tí a kò gbọ́dọ̀ fi ojú fò ṣùgbọ́n kí a tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ tọ́jú ọjọ́ ọ̀la tí ó dára má ṣe ṣe àìbìkítà sí òtítọ́ ohun tí ó kan ẹnìkan òun ni ó kan gbogbogbò ìdúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́lá jùlọ fún ìbánigbé ọ̀rọ̀ yẹ̀wò ìbánigbárùkù ti ohun tí ó dára àti ìyọ́nú yín mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹ lo àkókò láti ka àkọsílẹ̀ yìí kí ọlọ́run bùkún fún yín ọlọ́lá jùlọ kí ó bùkún fún àwọn ènìyàn yín ológo àti fún orílẹ̀-èdè yín bákan náà kí ó bùkún fún àwọn ènìyàn mi ọmọ ìbílẹ̀ yorùbá àwọn ẹni gíga àti fún orílẹ̀-èdè mi pẹ̀lú ìyẹ́sí púpọ̀ dúpẹ́ onítìrí abíọ́lá olóyè ìyáàfin ní orúkọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a kọ ìwé yìí ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù èrèlé ẹgbàá ọdún ó lé márùndínlọ́gbọ̀n